Baba, baba, ṣì baba, o ó ṣì baba. bàbá òṣì bàbá òṣì. Demo Sound sound. òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì bàbá òṣì. nítorí jẹ́ abọ́lọ́jì ó yá bàbá bàbá ṣì bàbá o.